صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليس إلا من الله أطلع السنة أخي يرى الله ورسوله صلى الله عليه وآله وسلم يكون تسليم كنا قابل كم واقع Ìkẹ́ ọlọ́run àti ìgbẹ́ kọ́mọba lẹ́wọ̀n ọ̀hún náà. كالأدب المفرد لأمير المؤمنين في الحديث الإمام البخاري عليه رحمة الله في البكتارنا لذي أقتين ونمي ورميطا síso ẹbí papọ̀ ìdíwọ́ sílẹ̀ tó wá sí ní gbẹdẹdẹni tó yẹ ó so okọ̀ ẹbí yẹn papọ̀. bí àtúwọ̀ ń so okọ̀ ẹbí papọ̀ àwọn ìkàkùn tí Islam tó ní ó ẹbí òun náà níbi tí a kàlẹ́kù báwo sílẹ̀ tó lọ sí ọ̀rọ̀ nípa ìlànà ìpọ̀ náà kí ni ìlú kan. قال المؤلف رحمه الله تعالى لا صلة الرحم هكذا الأمر معي قال

Gracias. البخاري حديث من حلقة الطاف من باب صلة الرحم بما شوال بفقه ثم تنجى أبيب هنا من مبنين وجبين ìdílé bàbá bí ọmọ ọjọ́ ẹbí fún bàbá rẹ̀ bákan náà ọmọ ìyá ara ọkọ máa ń pè ní ẹbí ni bákan náà ọmọ bàbá ẹbí ni lára ẹbí bákan náà ni àbúrò bàbá rẹ̀ àbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó àti àwọn ọmọ ẹbí wọn náà àwọn ọmọ ẹbí yẹn tó bákan náà ní ìdílé lọ́lọ́yà àwọn tí wọ́n jẹ́ àbúrò bàbá rẹ̀ àbúrò màmá rẹ̀ ẹgbẹ́ màmá rẹ̀ subakana bàbá màmá rẹ̀ màmá màmá rẹ̀ gbogbo àwọn yẹn àwọn là ń pè ní ẹbí èèyàn tó pè ní ọ̀rọ̀ tó mùsùlùmí inú nǹkan tí èèyàn máa ń mójútó lórí ọba àwọn aláṣẹ òun náà ni ìmọ̀ ṣe ẹbí ìpapọ̀ tí ẹ bá fi ìdílé nínú nǹkan tí ó wọ́n ní àsìkò yìí òun náà ní bí ìṣú ẹni papọ̀ ó wọ́n tó ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ẹ bá tẹ̀sí dáadáa tẹ̀ ń wò yóò rí pé wàhálà èmi ọ̀gá lágbájá ṣe lágbájá wọn àti ẹwọn ìṣẹ́ra wọn àwọn ọmọ ẹ̀rẹ́ ilẹ̀ ẹ̀dá síra wọn kódà ọmọ ẹ̀yà ọmọ bàbá ọmọ ìlú àwọn oṣù pé oyin tiẹ̀ ìṣẹ́ra wọn ìṣọ̀rọ̀ síra wọn àbẹ́dẹ̀ mi ìbá ti olóńgbò àti ìkóde lẹ́nu wọn bá àwọn ṣètò wọn tọ́ra wọn lọ́wọ́ tọ́ra wọn ní ẹ̀ṣẹ̀ tó léyìí ó takò lọ sí Islam ọ̀pọ̀ àwọn mùsùlùmí tí wọn bá ṣàkíyèsí tí wọn ti ṣe ara nǹkan ní ara nǹkan tí oúnjẹ tọ́lọ́wọ́ bá pa láṣẹ ni àmọ́ àǹfààní ń bẹ́ẹ̀ fún àwùjọ àwọn mùsùlùmí tó ẹbí tí ó bá tó dáadáa ìfọ̀kànbalẹ̀ wà nílẹ̀ ẹbí tó bá tó dáadáa àlàáfíà ló wà nínú ẹbí náà kò ní máa sí wàhálà kò ní máa sí ìlà nínú tó àdéhùn alákọ̀ọ́kọ́ tí ẹ̀rọ olùkọ́ ni wọ́n ti sinú báàbò yìí. حدثنا أبو نعيم قال حدثنا عمرو بن عثمان عبد الله بن موهب قال سمعت موسى بن طلحه يذكر عن ابي ايوب الانصاري يعني ابو ايوب الانصاري ونضع حديثه وكذلك قل ان عربيا عرض على النبي صلى الله عليه وسلم في مسيره قل لقوا قل لقوا وكان الشيء وقع النبي صلى الله عليه وسلم لابد أن يدور إلى فقع فيقول الذي يقول قال هو الذي أخبرني ما يقربني من الجنة شرعين تتيجي في سمع الجنة كله ويباعدني من النار تؤمن بجنتنا قال الذي واثقني wípé táàbùrù lọ́ra wọlé tó ṣe ìdílé ṣe ìhàn. àkọ́kọ́ nǹkan tó ń ṣe tó fi jìnnà síná tí àlùbẹ́lẹ̀ ń fi jẹ́ tiẹ̀ olóyìn tó lọ sí ọlọ́wọ́ ọba nìkan ṣe tó mẹ́tì ṣe ìbọ̀tọ́lọ́ rárá. ìpínlẹ̀ ìdàkọ́kọ́ tí ìyẹn lè fi ní ẹ̀tọ́ láti wà jẹ́ ìyẹn ti fi ní ẹ̀tọ́ láti lọ wọnà ọlọ́run náà ni omi jẹ́ ojúṣe lánlá fún gbogbo mùsùlùmí fi hàn ó dá nǹkan tó ń pè ní ẹ̀rọ mà ẹ̀kọ́ gbọdọ̀ yíyàn irú nǹkan tí kò gbọdọ̀ máa ń di mùsùlùmí nílé ayé rẹ̀ tó wá òun náà ni ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀kọ́ gbọdọ̀ yíyàn fi hàn ó gbogbo ọ̀nà tí ẹ̀rọ wọn fi ń wáyé ẹni pọ̀lọpọ̀lọpọ̀ gbà náà ní àmọ́ wọn ti ẹnu mọ tó ẹni pé ẹni yìí ti wá bẹ̀rẹ̀ pípé ni wọn bọ wà ní ẹnu ìtàn yìí kọ da ọlá kọkọ wọn ní Ọlọ́run lọsẹ rẹ tó lẹni tó dúṣe àwọn àbá òun náà ní fẹ́ ṣàlàyé ẹbọ fún àwọn ènìyàn ní àwùjọ wa nǹkan tó ń jẹ́ ẹ̀kọ́ tá a gan-an àwọn èèyàn ń ṣe àwọn èèyàn ń ṣe ẹbọ pé àwọn ògbé ẹbọ tó ń ta mẹ́ta à ń bọ òògùn ó fẹ́ lè tó kí irú lọ́rùn yìí wọ́n lè wọ́n mọ̀ ṣe ní gbangba bẹ́ẹ̀ pé á lẹ́ àwọn èèyàn tó gbọdọ̀ ń ṣe yìí àmọ́ àwọn èèyàn ń ṣe lẹ́yìn kọ̀ọ̀kan àwọn èèyàn ń ṣe lẹ́yìn kọ̀ọ̀kan tòun náà ní mùsùlùmí àti kí ọ̀rọ̀ ẹbọ kó ń ṣe wa ẹbọ ni kí wọ́n gbé nǹkan kalẹ̀ kí wọ́n tọ́ kojú ẹ̀bọ̀rù ní òkú rẹ̀ ẹ̀bọ̀rù kí wọ́n lọ oríta mẹ́ta kí wọ́n gbé nǹkan kalẹ̀ sílẹ̀ bóyá lóru ló bóyá lọ́sàn-án ni ẹ̀bọ̀ ni. bákan náà ẹ̀bọ̀ ni kí ìlú máa pe nǹkan míì yíyàtọ̀ sọ́lọ̀ ọ̀pá kí wọ́n máa pe ẹ̀dá ọ̀rọ̀ ẹ̀ ti tẹ̀lé àwọn ìpínlẹ̀ àwọn tí wọ́n lọ kò sí nǹkan tó fẹ́ kó ṣe ju bí wọ́n fẹ́ tún bùkátà wọn òbí ayé fẹ́rẹ́ sí àdúrà wọn ọgbà ìjọba tí ó ṣe wọn ọ̀fẹ́ kó ṣe àwọn ọmọ náà ni wọ́n ti ń bẹ́ mọ síta tọ̀ àwọn àtọ̀tọ̀ àwọn ẹ̀rọ yìí á ẹ̀rọ ṣe mùsùlùmí ẹ̀bọ lẹ́yìn gbé kìí ṣe ní bá ń gbẹ́bọ̀ nìkan ní ti ṣe mùsùlùmí ẹni tí máa ń pe ẹni ní ìṣòro bá ní ń wá dáadáa ní wàá pe ọlọ́run náà nǹkan mẹ́rin wá ń pè bóyá àfa kan ló ń pè ní bóyá orúkọ àlejò kan ní bóyá orúkọ wòlíì kan tàbàkú pé ọlọ́wọ́ ọba ẹnìyẹn wá ń pè nínú lẹ́yìn tó tó máa ti di ẹnìyẹn náà tó ń ṣe ẹbọ bẹ́ẹ̀ ni ṣe fún òun wá ìṣọ́ra ẹbí tó má kò ju èrè wa bí ní ti pé nǹkan ṣẹlẹ̀ sí ìyàn ní nǹkan ìpayà àkàtúntò ọlọ́run ti àbẹ́sẹ̀ tó kọ́ ọmọ ilé àfáàní kọ́jú pé àfáàní ló wà pè ah, ní a àfáàgbà ìmọ̀ wò mìíràn àbẹ́ni bàbá wa náà nílẹ̀ ìmọ̀ wò mìíràn ìwé méjì àbí ìyá àgbẹ̀ ìyẹn ń pè ní àbí bàbá yẹn gan ìyẹn ń pè ní àti gbogbo ẹni ní àfáàní náà ni ó pè tó kàkà kó pé ọlọ́wọ̀n ọba eléyìí ẹ̀bọ̀ ni pẹ̀lú ọlọ́wọ̀n ọba kódà lọ́wọ́ pé àti báwọn àbá àwọn táwọn pè é kódà kó tó tó mọ̀ láyé kálẹ̀ yẹn pè é mọ̀lẹ́ yàmúrù fún máa ń tẹ̀sí lọ́dọ̀ tó ẹ̀lẹ́lá ìkẹta wọn lè yí ní ọ̀rọ̀ bá mi ń dúró lẹ́la tí wọ́n ti mẹ́tọ̀ sí kó jẹ́ pé kàkẹ́ pèmí ọlọ́run kẹ́ sáàtì ní pé káwá bá mi wọ́n á jẹ́ kó dọ̀ ìròyìn bẹ́ẹ̀ ni pé ìhòòhò pé àkùnjẹ́ kí aburú ṣe ní ẹgbẹ́ yẹn sáfún kẹlẹ̀ ní ìjọ aburú ṣe yẹn ìwà òfin ìwà gbẹrẹ ń pè àbí ìwà ìkọ̀kẹ́ tí ń ṣomápá tó ẹbọ ní àbí ìwà ìkọ̀kẹ́ tí ń ṣomọ́rùn ẹbọ ní lára ìtẹ́lẹ̀ tó tó ń di pé àti kí òbí kọ̀ọ̀kan ṣẹlẹ̀ hmm, nílùú lọ́rẹ̀ yìí àti kó bí kọ̀ọ̀kan kó mú sọ́mọ rẹ̀ bá ṣé eighteen years seventeen years ọ̀pọ̀lọpọ̀ wọn ẹni ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n wọ́n ti kọ́ sí nílọrin yìí wọ́n kọ́ bàjẹ́ ọ̀pọ̀ o náà ni ọmọ tí yàrá rẹ̀ fún ṣe fún náà wò bí dúpẹ́ fọlọ́run ra o wàláì o nílò ọmọ rẹ̀ tí ń jẹ́ nǹkan òun nínú ilé lábẹ́ rẹ̀ o sì nínú àwọn ọmọ ògbóngbò jíǹsì káàkiri náà ni jíǹsì tí wọn akọ́kùnrin akọ́kùnrin wọn o sì nínú ìtọ́jú jésù náà ló wọ̀ káàkiri òun ní kankan tiẹ̀ wọ́n ti wà nínú ẹgbẹ́ burúkú wọ́n kọ́ ọ̀rọ̀ kan ṣé nìkan ọ̀rọ̀ kan fún iye òkà tó lásán ni ó ní ìkúrú yẹn ti ń túmọ̀ ọkọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀hún ẹgbẹ́ oríṣiríṣi lẹ́gbẹ́ òkùnkùn náà làwọn ọmọ ọlọ́run ní ẹgbẹ́ ni wọ́n wọ̀ ọmọ kéékèèké lórí kí kò sí ẹsẹ̀ ọlọ́wọ́ ẹ̀sìn mímọ ilé ẹ̀gbìn àti gbogbo ń jẹ́ aburú àmọ́ tí ìyọ̀wá ti súnmọ́ ẹ̀sìn gbogbo tí ń já aburú náà wọ̀ yẹn ṣe ṣé wàá ní ẹgbẹ́ yẹn náà ẹgbẹ́ ẹ̀bọ náà ni torí ìmùyẹn ni wọ́n máa ṣe wọ́n láwọn ń wá oògùn káàkiri wọ́n láwọn ń ṣe ìmùlẹ̀ kan wọ́n lọ ní sílẹ̀ lórí burúkú burúkú tó ń ṣe kì í yẹn so òun náà ẹ̀bọ náà ni òun náà ló túmọ̀ sí iṣẹ́ ni wọ́n para àwọn nìkan lè ń ẹ̀bọ tó ń ṣe ń múnà tó ń bẹ̀ ní àwọn ọmọ tó láwọn ẹ̀ ṣe kọ́ọ̀tù káàkiri o kò sí wáyé ṣe kọ́ọ̀tù ọmọ wọn ń bò káàkiri ọmọ wọn ń bò káàkiri ẹ bọ inú tó ọlọ́run ṣe ń tó bá wọn ṣe ní àtúnṣe náà ṣe lọ kékeré yìí máa sin ọlọ́run balẹ̀ kan ṣe ìmọ̀ràn àkọ́kọ́ táwọn ẹ̀kọ́ fún lágbára ẹ̀yìn ẹlẹ́kejì ni pé ó wà lọ tó yóò máa kírun ètò ìwọ lọ lè kọ́ bọ́ sí kírun níbi tí wọ́n kà máa kí bébí mo ṣe bá àwọn bàbá wa lórí ìlọ́dẹ ti ẹ̀rọ èèyàn lọ lè kọ́ bọ́ sí kírun tí ó bá tà lẹ́sọ̀ mọ́ ọ̀sẹ̀lọ̀ mi torí àti ẹni sọ fáwọn ẹ̀rọ pé sọ̀rọ̀ nàná ẹ̀yìn òun ní òṣùpọ̀ nìyí tó ẹ máa kí ẹgbẹ́ máa ṣe gbé mi náà ṣe ń kí ìjẹ́ tó máa kí i. ẹ má jẹ́ sọ̀rọ̀ yìí ló ń sọ̀rọ̀ yẹn ìsìlẹ̀ nìkan kan tó lè dá mi lọ rẹ̀ kò sí ẹni tó mọ ìlú kí àti tó wáyé ojú náà. lè kọ́ra lù wàdà àbẹ́ tó bá ní ojú náà lẹ́nu rẹ̀ ṣùgbọ́n ọkọ̀ ọjọ́ kan lọ kọ́ ti gbẹ̀jẹ̀ bákan náà tó bá lówó kọyọ̀ zàká alẹ́ nìkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn fún un anabi wa ni pàtàkùnrin rọ́ọ̀ṣì àní tó bá tó fẹ́ wà lìjẹ́ náà àti kó máa ṣu ẹbí rẹ̀ papọ̀ kó máa ṣu ẹbí papọ̀ kó má jẹ́ kí ẹbí kó ti ọwọ́ rẹ̀ kó fi ọwọ́ rẹ̀ já kó tọwọ́ rẹ̀ bàjẹ́ tó ara kan tí yóò mọ̀ yẹ̀ wọ àlìjẹ́ náà lélẹ́lẹ́ ẹni bá wọ àdéhùn dáadáa èèyàn ti fi nǹkan kan lórí ìṣèjì àlẹ́ lórí yìí káfíńdé ló ń ẹ̀kọ́ níbẹ̀ lára lẹ́yìn tó bá wọn lárúbáwá òkú olópàdé àlọ́lẹ̀ ọ̀pàdé rẹ̀ lọ́nà rẹ̀ ọ̀pàdé rẹ̀ ní ojú ọ̀nà ó sì dá lọ́nà tó ó sì dúró lórí rẹ̀ àlẹ́ ti dá lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àlẹ́ ti ṣàlàyé tó fún lérè fún tó kí èèyàn bá rí ẹni tí ó fẹ́ báyà sọ̀rọ̀ ìyẹn gbọ́dọ̀ tẹ́tí sí ẹni yẹn kọ́lọ̀ tó wá ṣe tó bá wá ń kájú àlùwà sọ̀rọ̀ pé o ah, á kò ní ilé mọ́ sọ̀rọ̀ ní ìgbà ló ń kájú. ẹ wà ní ìṣòro wọn wà lọ́wọ́ ìjà tó o dá lọ́wọ́ ìdúró kú ìjà ní ìlọ́rọ̀ ànájú ló wá bá ní ilé àbí àsìkò yìí ti yè ní dára lọ́wọ́ tó o ní ìṣòro bí ànájú sọ̀rọ̀ wọn wà lọ́wọ́ bí ẹ̀mí ìrẹ̀lẹ̀ àìmú ìṣòro àgbà yóò pọ̀ ní àwọn ànájú sọ̀rọ̀ kọ́lá ní kí ní ṣe ìgbéraga ní pé wọ́n máa ṣe bí àwọn ìyàwó rẹ̀ ló lé wọ́n ṣe bí àwọn àwọn tó ń dá sí ẹgbẹ́ ìṣòro lọ́dẹ bí ọ̀pọ̀lọpọ̀ ẹni ní ìgbéraga rẹ̀ kò sí ní máa torí ọmọ ọmọ yìí ìtẹríba respect lọ́dọ̀ ìyàwó rẹ̀ ká ṣé kí ìyàwó máa kọ́ yà ní bọ̀ kì í ṣe wọn lọ́rọ̀ command respect ẹ wà lẹ́yìn sọ̀rọ̀ alẹ́ kìí command respect lọ́dọ̀ lára ọ̀pọ̀ yìí kì í ní lọ́dọ̀ àti báyìí. ṣẹ́wọ̀n tí a ti fi àlẹ́ ìwé president kò jọra wọn wọ́n jìnnà ó jìnnà kẹwàá nínú buhari ìfọkọ́ máa ń lọ fún mi sí èrè gbó tẹ́lẹ̀ ìdílé kan náà rẹ̀. tó ẹ̀wọ̀n ti fún àlẹ́ ìfọkọ́ máa ń lọ sẹ́lẹ̀ tùlẹ̀ ó ti pín àwọn ẹ̀kọ́ pẹ̀lú àwọn ọmọ ìfọkọ́ máa ń lọ sẹ́lẹ̀. bá a ti ní sọ́ńdà jẹ̀jẹ̀ jẹ̀jẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìfọkọ́ máa ń lọ sẹ́lẹ̀ Respect ni command ni dah ada lagi. So kalau masa saya Allah. نعم حدثنا إسماعيل بن أبي ويس قال إسماعيل وما أبي ويس ومن عبر الواقع حدثنا سليمان بن بلال عن معاوية بن أبي مزرعة أبي مزرعة عن سعيد بن جبار عن ابي هريره رضي الله عنه قلوا خلاصه عن رضي الله عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال لا بد من الطيب خلق الله الخلق بكره في الدنيا فلما خلق منه اذا كنت ابو هريره قامت الراشد وقويتي mọ̀lẹ́bí wá ti ṣe gẹ́gẹ́ bí ẹ̀yà èèyàn káàdì ọlọ́wọ́n tó gbé mú ẹni pé fara balẹ̀ káàdì ẹbí wá ní ẹni tó kọ ẹbí wọ́n ní àdá mọ̀kọ́mù àìlú gíga nínú ìkọ̀tì. ó ní eléyìí ní ipò ẹni tí ń wá ìṣọ́ ẹni pé ìdúró tí mo dúró yìí mò ń wá ìṣòro ẹ̀rọ ọmọ mi mílẹ̀ ọ̀tí à lọ́dọ̀ àwọn tí bàbá máa jáde ìfẹ́ kí àwọn èèyàn máa jáde kọ́ọ̀lù náà wá ní àlà lọ́kọ̀ọ̀kọ̀ ìrẹ́lú náà ọ̀pọ̀lọ̀ náà wọ́n kọ́lá ìwọ̀n pẹ̀lú tí ó dùn mọ́ kódé tó gbẹ bá ń ṣíwọ́ papọ̀ kí ni ọlọ́run náà máa fẹ́rẹ̀ ìrìn وأعطى ما استطاعت ثم جنى ثم جنت يوما وقوته قالت له قلها قدما يا رب ولو ولو قدما يا رب قال ولو أعطه فذلك لك قلت بالنسبة لك لأنك أنت بعد ìyọlọ́wọ́ ìyẹn ló ń lọ ìyọlọ́wọ́ ìdílé ló ń tọ̀ bákan náà ẹni tó bá tó ń ṣe ọ́ papọ̀ ìyọlọ́wọ́ ìyẹn yọ lọ sí onítọ̀ àbúrò lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ تتقاضوا شئتم لذلك آية فمن فأتيتم ضربي yóò ṣe lórí orí ẹ̀yìn mùsùlùmí ẹ̀yìn sáwọn ọmọdé tó tó bá ti pé ẹ bá jẹ́ aláṣẹ tán lórí ẹ̀rọ yìí ẹ wà ní oṣù náà á ń tó ṣe ìlú kiri hàn kẹlẹ wa mọ orí ẹ̀rọ yìí jẹ́ mọ̀tòkọ́ ìlú àràkàmà kẹwàá lọ́jà tó gbẹ̀yìn ìtumọ̀ ìwé kò ní bá ìdí ọlọ́wọ́ máa ní ọ̀sẹ̀ wọ́n jẹ́ pé kéèyàn ó jẹ ẹni tọ́lọ́ wọn bá ti ẹgbẹ́ bíṣì rẹ̀ ẹni tó ti ní ìdúdà ó ti lówó ó ti lọ́lá ó ti wà ní kòkìyà tó wá fún mi fún àwọn ìlàjẹ́ àti kọ́bọ̀tà ẹ̀rí tó ayé àti ìdúkà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tó lọ fún yìí tí o bá ti kẹ́ ẹ bá ti ń yẹ ní ìgbà òun náà ti ṣe èèyàn fẹ́ máa ní wàhálà rẹ̀ èèyàn máa ní wàhálà rẹ̀ ọmọ rẹ̀ ní ìpèmí ìjà tó oríṣiríṣi ọ̀nà àwọn ọmọ rẹ̀ yẹn. tó àtìkú yẹn àwọn ọmọ wa ní ìpàtà oríṣiríṣi ọ ọ̀gbọ̀n wa jẹ́ kí ni wà ní ìjà ọmọ yìí pé àwọn àwọn tó pọ̀ jù sẹ́yìn ní iṣẹ́ fún mi ah, kí ló dé láti wọ́n ta ló yẹ tó tó bá ti lẹ́ fún àwọn olóòjì náà tó yẹ tó yẹ kí tó yẹ ìyẹn ti dábàá bí àti ìjà ẹ̀jẹ̀ nílò tó ayé wọn á lè fi ìlú ṣàlàyé pé àbúrò lánàá ni ní ọjọ́ ìjọba jáwé ọ̀rẹ́ bíi náà حدثنا الحميدي حدثنا سفيان عن أبي سعيد عن محمد بن موسى عن ابن عباس ابن عباس أصبحت فيه أن يكون كافر القرآن هو آتي ذا حقا الله تعالى لما صنع رسول صنع لي أو ملكي كما صنع لي التوراة التوراة ẹlòmíì ẹ̀tọ́ fún kí ẹlòmíì ẹ̀tọ́ fún fún ní nǹkan wọn náà máa fẹ́ yìí kò ní tó kún lẹ́tọ̀ rẹ̀ gbàtó ti jẹ́ zálùkùrùbà tó jẹ́ mẹ̀lẹ́bí rẹ̀ ẹni pa ọlọ́run kọ ọlọ́run kọ dá ọ wẹ́ẹ̀ni kíni àtàwọn sáríkà ẹfún ọlẹ́tọ̀ wa wọ́n lè tàbí bákan náà àwọn tó jẹ́ onírìnàjò tẹ̀ra ẹni tó wà nírìnàjò tí ó ní bùkátà sí ìrànlọ́wọ́ yẹn pé òkú rẹ̀. tó ìṣe dáadáa sí ẹbí ayọ̀tọ̀ àmì ti jáde pé dandan àṣẹ táwọn bá pa ni. inú abáyé ní bàtà à fa àmà ọ di àwùjọ ìrìnlẹ̀ ṣùkú. onígbà tó lọ́wọ́ kan bẹ̀rẹ̀ ayé ìdọ́kọ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀tọ́ tó jẹ́ dandan sílẹ̀ tó tó jẹ́ dandan òun náà ti gbé oṣù dáadáa sí ẹbí yàn wàdánilá mú àyà akudọ́lẹ̀ àná ọtọ́ka ọmọ ènìyàn sí iṣẹ́ tó lọ́lá ìdá gánà ẹ̀jẹ̀ ọ̀hún ṣẹ́yìn ọ̀hún tọ́mọ ènìyàn bá ní tọ́ba ní nǹkan lọ́wọ́ ẹni tó nìkan olówó lọ́wọ́. ara aṣẹ ńláńlá tó da fún ẹ̀rọ owó ṣe òun náà ní a fi bẹ́ẹ̀ kọ́rọ́lá àpá kí ọmọ fún àmọ̀lẹ́bí ní ìtura ẹgbẹ́ yìí fún wa ẹni tó fẹ́ẹ́ tó bá ní fàkọ́ ọlọ́run ní wà ẹ bó ti wí náà ní pé ẹ̀tọ́ tó tó lá tó tóbi iṣẹ́ tó tóbi ẹni wà á ti bẹ́ẹ̀ kọ́rọ́lá àpá wọ́n lọ sí kéèyàn wọ́n lọ sí kéèyàn. ọlọ́pàá wa ní inú àbáṣe ni wà àyíláàmà wú ìdáyàlámìyà kan ìdá òṣè tó a kúrò bá wá ní kankan ò lówó lọ́wọ́ kẹ́lí bọ́ọ̀lù oṣù yìí kẹ́lí fọyàpọ̀ lọ́rọ̀ lọ́sọ̀ sáwọn mẹ́lẹ́dì yẹn pàpà ọlọ́pàá wa yìí wà ìmọ̀ ìdánwò àìsàn inú kó gbóríkó lọ́wọ́ mẹ́lẹ́dì rẹ̀. بس هو كل كلنا وجناد الرجل اختضاء الرحمة من ربك اختضاء الرحمة من ربك ارجوها نكتب ايه هو اختضاء يعني فيهم كتب كل كلنا وجناد الرجل نكتب ايه وانا نسيم وانا جنوة اتاء عنه بدعو الله فقل لهم قولا mẹ́sùrọ̀ tó ọ̀rọ̀ tó rọrùn ọ̀rọ̀ rẹ̀ kó bá wọn lọ yẹn ni pé olùdarí rẹ̀ ní sọ́wọ́ bá lè ṣe ìṣọ́nù wa alóbi ìjọba rẹ̀ wọ́n ti jẹ́ ẹni wọn ọ̀hún alẹ́ nǹkan rẹ̀ lọ́wọ́ mọ́tò fún ọkọ̀ wàhálà rẹ̀ ti pọ̀ jù gbogbo àlẹ́ máa ń dààmú rẹ̀ ọ̀kúnlẹ̀ ọ̀kún ọ̀wúlá mẹ́sùrọ̀ ọ̀rọ̀ tó rọrùn kọ́ kàbá wọn kọ́ yẹn ni pé tó bá ní ọlọ́run kó fún wọn. ẹni tí o bá ní fún ọ ní ọ̀rọ̀ rẹ wọ́n sọ̀rọ̀ fún kókó wa عزة حسنة كأنه قد كان yẹn ni pé kó sọ àwọn ọ̀rọ̀ tó dáa ìsìnká ọ̀rọ̀ tó dáa bí ẹni tí wọ́n yá kó fún ẹ lórí kan rẹ̀ gàgà. wàlá ẹ̀ka wọn á yẹ kó na ní ṣá àwòrán ẹni tó ṣe ṣe tó jẹ tó tẹ padà wá rí wọn fún nǹkan yẹn ọlọ́kùnrin wọn yà ẹsẹ̀ ayélujára kama bínú lẹ́sẹ̀ ìlà ìrẹ́pẹ́ yẹn pé má yìí fi ọwọ́ rẹ kó wá sọ ọwọ́ mọ́nà ọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé má jẹ́ àwọn olóúnjẹ náà láàtọ̀ sí ṣé àyè tó ní fún yẹn ní kankan ṣẹgbẹ́ tó bá sọ ọwọ́ rẹ̀ kọ́rùn ìtumọ̀ rẹ̀ pé kò ní sí ọwọ́ tí ó fún yẹn ní jẹ́ náà ọlọ́run tó ní wọn náà sọ̀tùtù àkúlẹ̀ nìkan mọ wàá tẹ ọwọ́ yẹn kalẹ̀ nífẹ̀ẹ́ tó tẹ̀ ẹ́ kọ́ máa ná owó nínú ọkùn náà tó fi máa ń yà tó fi gbogbo tó ní ọmọ wa ná fún àwọn èèyàn yẹn ni pé ìyẹn gbọdọ̀ jẹ́ owó nínú ọkùn náà o ti gbọdọ̀ jẹ́ ahun tó bóyá alákòjú rẹ̀ ti fún alákòjú rẹ̀ yẹn ní ten thousand naira lọ́wọ́ alákòjú rẹ̀ àwọn ẹbí wọn bá yẹ pé a ní bí two thousand naira oṣù ní ten thousand lọ́wọ́ tí wọ́n láyé lábẹ́rẹ́ lọ́nà tó ti dà wọ́n ní a two thousand kó mọ́ wa tó bá rí two thousand wọn ní two thousand níbẹ̀ lọ́wọ́ tó báyìí lọ wọn ní àbúlá ìwé lọ́wọ́ ìjọba ìní kẹ̀kẹ́ ẹni àárẹ̀ ìlú lánàá ọ̀dọ́ àkókò mímì kò sì sílẹ̀ lọ́tọ̀ ó sì ní ten thousand naira ní ọwọ́ irú ẹni ó kún ọwọ́ rẹ̀ mọ́ ọ̀rọ̀ orí ẹ̀rọ àwọn fún mi. bákan náà wọ́n ní ẹnìkan tó dé ó ní òun níbi ten thousand naira ten thousand naira ti wà lọ́wọ́ tiẹ̀ ibi ń pa ìyàwó rẹ̀ ibi ń pa àwọn ọmọ rẹ̀ wọ́n á mọ̀lẹ́bí oṣù kó gbé ten thousand kó fún ọ ìwà tó wáyé àwọn ọmọ ẹ ẹ wọn kọ́ náà ṣe àyè ti fowó sànù àwọn ìyá wọn sànù ọ̀tọ̀ ọlọ́ọ̀ni náà ṣe báwọn ìyẹn ní kí ìyẹn máa ń máa bí ìyẹn ṣe náwó náà lè béèrè pé wọ́n tún wọ́n sí òní kí wọ́n wà ní wọ́n tún wọ́n sí náà lè ń jẹ́ Islam mọ́nà náà mọ́nà náà yà áhùn ìmọ̀ yà áhùn tó ọlọ́wọ́ bá ní tó bá ṣe báyẹn فتقع إذا ملوما يلومك من يأتيك بعد أنت بقى ظالم بقى ظالم لكي تيقع العامة ربوه في عهد تقول الله مثلا إذا كنت طوانا لي أيوه من الجميان سوقع بريدني ولا يجد عندك شيئا طوانا لي بخلال العلماء محصورة تجي أن تكون رواء شيئا أي قد حصرت من قد أعطيته ممكن يكون خوفا يكون عبال آه، الضعف فحديثي هنا حديث ضعيف أما توجدنا أو يسمى سني أو حديث مجدد حديث صحيح هو نعم بعض قتل صلة الرحيم نعم ذا قول صلة الرحيم حدثنا محمد بن عبيد الله قال حدثنا ابن ابي حازم عن العلاء عن ابيه عن ابي هريره قال اتى رجل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله انني قرابه اعطيه ويقبلوني فارحل اليهم من اليه ويجهلون عليه واعلم عنهم قال لئن كان كما تقول فأنت تصيبه الآن ولكن كان معكم الله وكيل عظيم ما كنت عمل الإمام البخاري wọ́n ní ẹ̀rí síso ẹbí papọ̀ ipò tí bí a ti máa ń so ẹbí papọ̀ náà ni alimọ́mù kọ́ lé wọn lọ́rọ̀ yìí ó túmọ̀ sí pé ara tí ọ̀rọ̀ ló ń ṣe ní papọ̀ òun ni níná owó tá a kọ́ bá lówó ní ọ̀rọ̀ rẹ lẹ́nu ní ọ̀rọ̀ dáadáa lẹ́nu kódà lè ní wọ́n á sí òbí rẹ̀ wọ́n máa jà lérí kí ni kì í fún mi lówó tó òbí yẹn lọ́pọ̀ mọ̀ ní ìsinmi rí owó yẹ kó wọn fún mi tó wọ́n náà gbọ́dọ̀ wọn fún wọn àdúgbò yìí kan mọ bó ṣe máa pé à nínú òtí mi náà bẹ̀rẹ̀ tẹ̀ ẹ́ bí ẹni ẹ̀rọ sọ̀rọ̀ àkọ́lọ́ ọkùnrin ká tó ń ju báyìí lọ tó òbí ọ̀nà ọmọ pé á ah, ajẹ́pọ̀ ọmọ yìí fẹ́ ṣe dáadáa àmọ́ fún mi kò sí fún mi kò sí fún mi ìní ó sì rí ọ ó sì rọra plasma ọ̀rá wọlé gbogbo lórí ọ̀lẹ́ náà torí orí aṣọ oríṣiríṣi lára rẹ orí ọ ọ̀fẹ́ àwọn àmọ́ òbí yẹn kò ní ṣe nǹkan kan fún un kódà ẹni yẹn gẹ́gẹ́ ló ti pinlẹ̀ ìgbà ẹbí ara rẹ̀ yẹn fún ara rẹ̀ torí ìyàwó kan fẹ́ràn àwọn òbí òun ní láti ẹlẹ́yìn nípa fún nǹkan kan lòun kó ìṣòro lórí ara òun kó ìṣòro bá náà lẹ́yìn tó ń fẹ́ ìfẹ́ bẹ́ẹ̀ látara kí látara ààbò ẹ̀yẹ ń sọ fún yín ṣé ìnáwó ìnáwó fún yàn olójú sínú àti yàn ni olójú sínú àti yàn ni fún yàn bá rí ẹni tó máa ń ná tó máa ń ná olójú wàhálà àti yàn ni tó náà ní pé kí a máa yà àwọn aláìní ìdájọ́. الإمام البخاري هنا بعد فضل صلة الرحم ولكن بني كيما شو كيما قاعد يبقى كيما شو يبقى أبو هريرة رضي الله عنه أبو هريرة رضي الله عنه قلب رأيوا هنا أتى رجل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إذا أرقنك هو أبا النبي هو أنبياء النبي صلى الله عليه وسلم إذا inna li qarabatan ó ní mo ní àwọn ẹbí kan asiluhum wa yaqta'un èmi máa ń lọ lè wá ọ̀nà tí màá fi ṣe papọ̀ pẹ̀lú wọn àmọ́ wọn yaqta'un wọ́n máa ń já pẹ̀lú mi ni wọ́n máa ń já pẹ̀lú mi wọ́n ti fẹ́ bá mi ṣe papọ̀. Naam, ẹ ṣe wọ́n máa ń já pẹ̀lú mi èmi sì máa ń bá wọn ṣe papọ̀ ìyẹn ni pé ọ̀nà òun lèèyàn máa fi ń bá yẹn ṣe táwọn èèyàn máa ń já pẹ̀lú mi. òun ni pé bóyá dáadáa kan ṣẹlẹ̀ sí ẹni yẹn dáadáa kan ṣẹlẹ̀ sí ẹni yẹn ìwọ́n lọ sí wọn bí a kọ́ lé ẹ̀ka mẹ́ta wọn dáadáa ó ti tẹ̀lé sí wọn tó ní ìyá sí ọ. wọ́n máa ṣe nǹkan ìwọ́n fún wọn ní nǹkan ìwọ́n máa ṣe nǹkan tó ní fún wọn kò ní fún wọn ní kankan. kọ́dà wọn tó lè wá lọ́jọ́ ọjọ́ tó fún wọn wú tó wọ́n máa ń ṣe dáadáa sí ọ àwọn ń ṣe àyíká sí ọ. ó lọ ó fi ọ pé tó bá wọ wọn dáhùn bá wọ olè náà dáhùn lẹ́nu pé kí wọ́n ń dá pọ̀ mọ́ wọn àwọn tó ń yá pẹ̀lú rẹ̀. pàtàkì jùlọ ẹni tó bá jẹ́ pé bóyá ọjọ́ ẹ̀jẹ̀ tó ń kẹ́sìn ọjọ́ ẹni tó ń yá ìyẹn lè ní ìyàtọ̀ bàbá ìyẹn ní ẹ̀kọ́ bàbá ìyẹn ní ẹ̀kọ́ ìṣúkè wọ́n máa ń dáadáa sí ọ̀rẹ́ mi yọ̀ fún ìwòsàn sálámà ẹ̀kọ́ lọ́ta wọn fọ́ọ̀mù lórí Kalau salah satu salah ini salah Jualan jualan juga. So orang kita semua awal satu semua. Orang semua awal jauh. وقدم إليهم فلهم رسولنا ويحسرون إلي أقول لهم أنصفني ويجهلون علي فمن هو أقوى ọmọ ń wù sí ni ìwà àìmọ̀kan ọ̀rọ̀ àìmọ̀kan ni wọ́n máa sọ sí yàn wà á ló mọ ẹ̀gbọ́n èmi sì máa ń ṣe sùúrù fún wa ẹni ẹ̀ ń sọ gbọ́rọ̀ yẹn fún anabi sallallahu alaihi wasallam wa sọ pé la'in kana la'in kana kama taqul tó bá ṣe pé bó ṣe wí yìí iná lọ̀rọ̀ rẹ jẹ́ tí fún parọ́ ka ẹnana fẹ̀sífò ọmọlùmọ́lá ó dà bí ẹgbẹ́ ni pé òun fún wọn ní eérú gbóná jẹnu eérú tó gbóná ẹlùmọ́lá eérú tó gbóná jẹ báwọn òun fún wọn ní eérú tó gbóná jẹnu ìtumọ̀ pé ń fún yàn ní ewu tó gbóná jẹ ni pé nǹkan tí wọ́n ń ṣe yẹn ẹ̀ṣẹ̀ láńlá ni lọ́dọ̀ ọlọ́wọ́ bá fún yàn tí a pé ewu èyí jẹ ewu àwọn kọlù kátó wá ní ewu tó tún gbóná ìdí ẹ̀ṣẹ̀ jẹ rárá ẹni tó yìí yẹra náà ni wọ́n ń fà fún wọn lọ́dọ̀ ọlọ́wọ́ bá ìtumọ̀ rẹ̀ ni wípé wọ́n máa ولا يزال معك من الله ظهيرا النبي صلى الله عليه وسلم وسلم ولا يزال معك من الله ظهيرا كنية كنية الله أظن كنيرة وسيا عليكم لين يعني كلام وكلام وقول وقول máa ń dún pa ẹ̀dá zaadi tó bá ń ṣe bẹ́ẹ̀ lọ́n tẹ̀. ìyẹn ni pé mọ́tò mi sọ pé à àjọ wa bẹ̀rẹ̀ wà láwọn àjọ wa fa yóò tóra wọn máa ń fa kó tóra wọn aláburú ìdílé jù nìyẹn. nǹkan ń sábúrú fún ọ lóòótọ́ wọ́n ṣe nǹkan tí ó dáa fún ọ lóòótọ́ tó àmọ́ wọ́n máa ń bá wọn kàn wá lá. nípa ẹjọ́ mọ̀ yín lóhùn náà. náà ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí bá ń ṣàbùrú fún yàn tí wọ́n lọ́wọ́ ní ìlú ṣe àbúrú fún padà yìí aláburú ju méjì nù náà lọ́sí ni pé أحسن إلى من أحسن إليك ولا تخل من قامت ẹni tó فلجت عنه الشهود فقل خرجا تكسر يا شيخ ثم الذي ماني فالذي يوم الرجال حدثني اسماعيل بن ابي اويس قال حدثني اخي ان يوم يعلق يقول سليمان بن بلال لقد سليمان بن بلال عن محمد بن عبد العزيز عن ابن شهاب عن أبي سلمة بن عبد الرحمن أن أبا رداد الليثي أخبره عن عبد الرحمن بن عوف عبد الرحمن بن عوف قلوه أن النبي صلى الله عليه وسلم يقول قال بسوائك قال الله عز وجل اللهم صل على أنا لما وصفه أن الرحمن من ذا أنك الرحمن وأنا خلقت الرحمة من المستودع أبي أبي الرحمة رحمة أبي الرحمة يجعل الرحمن أنا أني واشتققت لها من اسمي يعني كلمة الذي الرحم mo yọ látara orúkọ mi ni mo yọ látara orúkọ mi ni fàmọ́ wọ̀sọ́lá wọ̀sọ́ntòhò ẹni tí mo bá ẹni tó bá ń da ẹbí yẹn papọ̀ tó ti kẹ́ bí ọjà ìní ọlọ́run máa nífẹ̀ẹ́ sí onítọ̀ ọ̀hún wọ́n máa ń kọ́kọ́ ẹ̀ha làtẹ́tòhò ẹni tó bá ń ja okùn ẹbí ìní ọlọ́run ọba.

عبد الله بن الواحد الوهدي يعني أرض الله بالطائف يعني كتن جواهد يعني كي أي كتن عبد الله بن عمرو بن نيجي الطائف فقال وأنا عطف لنا النبي صلى الله عليه وسلم أسبوعا فقال الرحم سجنة من الرحمن من يسلها يسلها من يسلها يسلها ومن يقطرها يقطرها لها لسان طلق ذلك يوم القيامة يعني في آه، عبد الرحمن أي آه، عبد عمرو بن عاص عبد الله بن عمرو أني عطف لنا رسول الله صلى الله عليه وسلم أسبوع فقال لا نجد الله ọ̀nà ọmọta rẹ̀ ọwọ́ sọ fún àwọn pé àwọn rọ́ṣìn ó ní ṣe rí ẹbí ṣújìnà tó ń mìíràn rahman ẹ̀dá kan ní irú ọba dá látọ̀ yẹn pé àfàyọ láti di orúkọ rahman ọlọ́run ti fa orúkọ yẹn yọ mẹ́rin yẹn sílẹ̀ ha ẹni tó bá ń da ẹbí náà papọ̀ yẹ sílù ọlọ́wọ́ máa nífẹ̀ẹ́ òun náà àti sọpọ́lọ́ wọn dàpọ̀ máa ọlọ́wọ́ nífẹ̀ẹ́ rẹ̀ wàmẹ́rin yẹ kọ́tọ́ ìhà ẹni tó bá ń já ẹbí yẹ kọ́tọ́ ìhù ọlọ́wọ́ já pẹ̀lú òun náà ẹ̀kọ́ lọ́wọ́ jìnà sí ọlọ́wọ́ bínú sí láàrin sáánù ń tọ́lọ̀ ẹni pé ẹbí okùn ẹbí ó ní àwọn tó dá zẹ́lì tí àwọn yẹn rọ̀ tó dá dáadáa yọ̀ọ́ mọ̀ kéyàmà tó bá dọ́gbìn náà kéyàmà yẹn ni pé yóò sọ̀rọ̀ ẹbí yóò sọ̀rọ̀ pé lágbájá ń já mi ni ọlọ́run já òun náà tó lágbájá yìí á ah, ìlọ ìṣòro papọ̀ ọlọ́run sàánù rẹ̀ ìyẹn ni pé lára kẹ́kẹ́ ìmọ̀ fẹ́ rà ní ọlọ́run àbájọ́ gbé náà kéyàmà ọ̀rọ̀ ìmójútó ọ̀rọ̀ ẹbí ní òun mẹ́jọ kó já kí o gbìyànjú láti máa tó papọ̀ gbogbo ìṣòro tí wọn bá rí ńlẹ̀ kó rọrùn kí o ní ìfẹ́ ìṣòro kí mo fẹ́ wà láyé tó kéré ìṣòro bó lọ́rẹ̀ẹ́ ó ní ìṣòro bó wà níbi iṣẹ́ ó ní ìṣòro lẹ́yìn ẹgbẹ́ lórí náà ó lè dídín wọ́n ń ṣáwọ́n lẹ́yìn ìlànà rọ́ọ̀tún ìṣẹ̀lẹ̀ àbá àkọlọ́kọ bẹ́ẹ̀ wípé kò rọrùn fọ́mi ènìyàn kò rọrùn fọ́mi ènìyàn mi ń dé kò ní ọ̀fẹ́ ní ẹni tí ń bọ ṣọ̀tá ọmọ èèyàn lè yẹ níbi yẹn láéláé kódà ẹni tí ẹ̀yẹ wọn kàn ọ̀tá gan bàbá sí ọmọ tẹ́sán pé á bàbá yìí ó lè jọmọ yìí wọn náà ló dé bá so bóyá ìwà kan ìwà kejì náà lọmọ yẹn wú yóò sì yé tirẹ̀ ní ìtírẹ̀dì tó dódó.

lọ́wọ́ lórí rí pé ọ̀fẹ́ kí wàhálà ọ̀ṣẹlẹ̀ tó máa ń lápẹ̀rẹ̀ pé ẹni yíya ọ̀gá fẹ́ràn ni mo máa ṣe dáadáa sí ṣe dáadáa sí sàlẹ́bí sọ̀mọ́ ọ̀sánlá ó sọ pé gbogbo ẹsẹ̀ máa ń ṣe dáadáa sí kò sí ni dáadáa yẹn ò tí ì dé ògóńgó ni ẹni yẹn yóò padà dá sí ẹ̀ padà kò sí pé lápẹ́jà mo wá ṣe dáadáa sí mo

ìyí ìsàkó lórílẹ̀ ayé ilẹ̀ ara ṣe ìjàbẹ̀ mò ń lérí òkè òkè ní mọ̀nà lè gbé tí tó bá tó dókè òun náà ó tún rí ẹni tó wà máa jẹ́ tuntun náà fún wa kò sí ibi tí ẹ̀rẹ́ ta sí ẹni yóò sákó ní fámílì àwọn ní òun sá lọ lọ náà òkè fún mọ́ ẹ ó tún pàdé àwọn òkè fún mọ́ náà wọ́n á ní kí lèmi àti adapọ̀ kájọ sẹ́mi náà àti ah, wọn mọ ní ọdún náà mọ rí ni bàbá tó le tó rọ níṣẹ́ ìjọ kan ní ọkàn ní àwọn ọmọ tí ó wà fáàkàn ìbànújẹ́ lórí pé á ah, ah, ìtòwò wàhálà ìṣe àti pọ̀jù báyìí wọn gbé kí wọn yẹ kọ́mọ wàhálà yẹ kọ́mọ ṣe kíní kan mọ̀ tó wàhálà ìṣe pọ̀jù wọn á ní kọ́mọ yẹn bànújẹ́ tó ọmọ tó wù wọn á ní ká lọ mú ọ lọ sí ọ̀dọ̀ àwọn àkàtúntò ṣe pé wọn ní sẹ́ni òun ní wàhálà kankan ń dààmú wọn orúkọ bẹ́ẹ̀ rí wọn ló bẹ́ẹ̀ rí wọn tẹ̀lé mi kálọ̀ wọ́n bá lọ wọ́n bá lọ wọ́n bá lọ wọ́n bá mú un lọ tẹ́ ìtọ́sí òkúdú nítorí àwọn tó ti ní ìsinmi nù ìjọ tó bá jí báyìí ìjọ rẹ̀ hẹ́ wọn ló ní ìsinmi omi pé tí ti kú ó sì ti ọ̀tẹ̀ wàhálà wọn ní ìyẹn ló ń ṣe làákàyè kébù ló ń ṣe ṣe pẹ̀lú rẹ̀ pé òkè mánéjì rẹ̀ tó ọlọ́ni wọ́n jàre na báyìí kún lè báyìí àdúrà wáyé àwọn jẹ́ nígbà báyìí kún lè báyìí kúkúrẹ́ báyìí akọ́sílẹ̀ olúwarí àṣẹ nìkan ní àìlèkejì àgbé ní fìtínà fún ara ilẹ̀ jẹ́ akọ́sílẹ̀ lẹ́sẹ̀ sùúrù lẹ́sẹ̀ sùúrù ẹni pé gbọ́dọ̀ sí sùúrù ni tó pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ẹbí. òun lọ jẹ́ ẹni حدثنا إسماعيل حديث بين من وبابه آه، إسماعيل حدثنا سليمان أنا أقول سليمان أن معاوية بن أبي مزود أو مزرد أتدرى بن مزرد ما هو تبقى لقد يعني يزيد بن رومان أنا عروة بن زبير لقد عروة ما زبير عروة ونقول لقد أمنا عائشة رضي الله عنها من الوسبوع في عائشة الإنسان هنا النبي صلى الله عليه وسلم وصفي أن النبي صلى الله عليه وسلم قال الرحم شجنة من الله ó ní ẹbí ẹ̀dá kan ní tolú ọba dá látọ̀dọ̀ ara rẹ̀ lọ́wọ́ wà kọ́lá àwọn kọ́lá òmùmọ̀ ẹni tí ó bá ń da ẹbí papọ̀ ọlọ́run sì máa nífẹ̀ẹ́ tó rìn náà wọ́n máa ń kọ́tọ́ àhá kọ́tọ́ àhìnwá ẹni tó bá ń já okùn ẹbí ọlọ́wọ́ bó sì máa gbé òun náà jìnnà sí ìkẹrẹ tó bí alimọ́n bukọ́rì wọ́n ṣe parí báàbù lẹ́yìn báàbù sílá tó rọ́ṣì ní tẹ̀síìdì tẹ̀lẹ́rì náà. باب سيدة الرحم تزيد بالعمر حدثنا عبد الله بن صالح قال حدثنا الجيش قال حدثني عقيل عن ابن شهاب قال الإمام ابن مالك أن رسول الله صلى الله عليه وسلم قال من أن له في وأن له في نعم. الإمام صلة الرحم تزيد في العلم. هو ما شيء يقول ó máa ń ṣe àlékún ìṣẹ̀lẹ̀ ayé yẹn ẹni tó máa ń dúkẹ́ lẹ́yìn ogún máa ń dúkẹ́ lẹ́yìn ogún. tó gbogbo ẹ̀mí yẹn àwọn máa ń ṣe oríṣiríṣi ni àwọn àpá àpò ẹ̀jẹ̀ kàtà àdé حدثنا عبد الله بن صالح قال حدثني الليث قال حدثني عقيل عن ابن شهاب قال ابن شهاب أخبرني أنس بن مالك أنس بن مالك لو أن رسول الله صلى الله عليه وسلم قال قال ابنتي من أحب أن يبسط له في رزقه أنا بنتي بنتي كي arziki في kó máa pọ̀ من ọlọ́run máa fẹ́ arziki fún òun fẹ́ kọ́ mọ́ gbòòrò sí i wà á yún sá lẹ́hu sí afẹ́rì bákan náà ènìyàn fẹ́ kí orí pa òun kó pẹ́ òun pé àbá tuntun pé fẹ́ fẹ́mi òun kó gùn fàlìyẹ sí lọ́rọ́ ṣùgbọ́n kẹ́ni yẹn kó mọ́ da ẹ̀yìn rẹ̀ papọ̀. tó àdìsí alákọ̀ọ́kọ́ lè léyìí. حدثنا إبراهيم بن المنذر حدثنا محمد بن معن قال حدثني أبي عن سعد بن أبي سعيد المقبري عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سره قل أن تباكي أدون أن تنعبان دون يعني كان تباهون أن يبسط له في رزقه وفكرتك يقوم بعيد wà á yẹ sá lẹ́hu sí ẹsẹ̀rì wọ́n fẹ́ kí eré pa àwọn kó pẹ́ kàlíyé sí lọ́wọ́ àṣìlá kọ́mọṣẹ́ bí rẹ̀ papọ̀ torí ni àwọn fásitì mú pé ìmọ̀ ṣe dáadáa sí ẹbí ìmọ̀ ṣe ẹbí papọ̀ máa ń jẹ́ kí orí méjì bọ́ ṣẹlẹ̀ sí yàn ẹni yẹn tó mọ̀ yára kìkì rọ̀ ìrẹ̀ tó bá fẹ́ràn kó ṣe ẹbí papọ̀ kó ṣe dáadáa sẹ́bí ìbákan náà ẹni yẹn wá nìyí àwọn afá mi ti pé ẹ̀mí rẹ̀ ó gùn ẹni tó tó wá ṣe pé tọ́lọ́wọ́n bá kọ kalẹ̀ fún un táwọn mọ̀láyíkà ti kọ kalẹ̀ òun ni gbótò rẹ̀ lójú fọ́ọ̀tù yẹn lọ ọlọ́run lè wò ó pé ah, ẹ̀pá rẹ ọlọ́run ti sọ di sixty fún un àbá kan lọ fún pé yóò sẹ́kù pé ọjọ́ ẹ̀ ní ogún kẹta ni gbogbo ẹ̀ náà ní wọn bẹ lábẹ́ lọ ṣé àwọn ọ̀rọ̀ ní bọ́lá ṣe fẹ́ náà ni náà àmọ́ tó ní sábàbí rẹ̀ ní iṣẹ́ rí tí ó ń ṣe gbogbo ń ṣe ẹlú papọ̀ àwọn fáàmì ní ìyẹn kọ́ wípé ajẹ́l àtìkò tó mi nìyẹn lò láyé ọlọ́run bá ti má ìsílẹ̀ yìí padà tó wípé ìtumọ̀ yóò lẹ́wọ̀n ṣe ẹsẹ̀ rẹ̀ yìí yẹn pé ẹni yẹn tó bá lo ọgbọ̀n ọdún láyé péré ẹ rò pé ó lu ọgọ́rùn-ún ọdún ní àwọn dáadáa tí yóò dìde ṣe lẹ́lẹ̀ ayé pépé tó ti fasábà bí rẹ̀ lẹ́nu pé ìṣú ẹbí papọ̀ òun ní fasábà bí nǹkan ẹ̀yà fún un tó àwọn àìrísí méjì òun náà láti parí báàbù yìí kí ìdílé ńlá nígbà tí yàbá tó pàdé àwọn ọ̀nà tí wọ́n máa ń fa ṣẹ́jú papọ̀ bákan náà àwọn ọ̀nà tí wọ́n máa ń rìn tí wọ́n máa ń fa jíjà okùn ẹbí tó ń ṣá ọlọ́ tó á mẹ́nu kan nínú àwọn kan tó máa ń fà tó tí wọ́n jẹ́ ni àbí tó pàtàkì wà fẹ́ jẹ́ ní tí wọ́n bá jẹ́ ni pé máa ń náwó wọ́n máa ń fa káwọn ẹbí wọ́n máa ń tí wọ́n bá jẹ́ ni pé máa ń ní ìkàkùn ìyẹn lè má lówó ń gbà yẹn tó kàn ní ìkàkọ́ fún ọ̀rọ̀ àwọn ẹbí mo ń sábà bí ìṣùpọ̀ ẹbí kò kí wàá lọ ṣẹlẹ̀ pé ó dìde sí i tó ziyara ẹni tó jẹ́ lọ́ọ́ lè kí lágbájá ara ọ̀nà tó máa ń ṣe ẹbí papọ̀ ni tí ẹ bá láwọn tó máa ń já okùn ẹbí àwọn tó máa ń já okùn ẹbí àìní ìkàkọ́ tó láwọn àmóhùn níkàkọ́ tó máa ń já okùn ẹbí. àìmọ́mọ́ ló lè béèrè ara ẹni máa ń ya na bí ẹlòmíì gan ọmọ ìyá ni wọ́n bá ọmọ bàbá ni wọ́n àwọn ọmọ wọn sì mara wọn àwọn ọmọ wọn wọn sì ń dára wọn mọ̀ torí nǹkan tó máa ń fa jíjà ni tó wá tí wa ìgbóni eléyìí tó máa ń jẹ́ kí ẹbí tó ní ìsopapọ̀ nìyẹn tó bá kan náà pín oúnjẹ tó ní sùúrù ìní sùúrù máa ń jẹ́ kí ẹbí ó sopapọ̀ èyí ní sùúrù lórí àwọn